ẹ ṣé o ọ̀rọ̀ Ọlọ́run mi ẹ o. aláàyè agbára mi kọ́ wíwá tí mo wà láàyè kò ní forúkọ rẹ̀. You are the reason why we are oh, singing. Jehovah, you are the most high God. Ah, you are the reason. Hey. You are the reason Jehovah. You are the most high God. You are the reason why we are standing Jehovah. You are the most high God. I said you are the reason why we are living Jehovah. You are the most high God. You are the reason why we are singing Jehovah. You are the most high God. Jehovah. oh, you are the most Oh, Jehovah. You are, the most Oh, akẹ́kọ̀ọ́gbìndò excellent global our excellent visionaire our oh, excellent visionaire our oh, ah, excellent visionaire. How excellent is the name. excellent is Oh Lord, how excellent is your name. How excellent is your name. How excellent Oh Lord, oh Lord, how excellent is your Oh Lord. How excellent is your oh Lord. Ah, how excellent is Our excellent is your name. How is your Oh Lord, oh Lord. Our excellent is your name. How excellent is your name. How is your Oh Lord. Ah bàbá gbórúkọ rẹ̀ ga o. gbẹ̀gà àgbórúkọ rẹ̀ ga o. gbẹ̀gà àgbórúkọ rẹ̀ ga o. gbẹ̀gà àgbórúkọ rẹ̀ ga o. bàbá àti àgbórúkọ rẹ̀ ga o. àjẹrà bí àṣẹ ọlọ́ba o. ìwọ lọ́run tí ò ní kò padà. ọ̀pọ̀ lọ́jọ́ gbogbo ni o. bàbá gbórúkọ rẹ̀ ga. àgbórúkọ ah, rẹ̀ ga o. àgbórúkọ rẹ̀ ga o. your name on on high. Lord, I lift your on high. Lord, I lift your on high. Lord, love to sing your praise. Lord, I love glad you came to stay. I'm so glad you came to save. Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Lord, I Oh, Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Bàbá mi agbórúkọ bàbá mi ga. Lord, I lift your name on high ò lágbára tó láyé. ọ̀nà níjọ́lé mọ́lá. ọba tó tó bẹ́ẹ̀ ní kankan ò lè ṣe. ọ̀nà níjọ́lé mọ́lá. ọ̀nà tó tó gbogbo ayé ló àgbé ọ̀gá. ọ̀nà níjọ́lé mọ́lá. àkọ́dá ayé àṣẹ̀dá ọ̀run bàbá àgbàlagbà. ọ̀nà níjọ́lé mọ́lá. ọlọ́run agbórúkọ rẹ̀ ga o. ọ̀nà níjọ́lé mọ́lá. lọ́fẹ̀ẹ́ níjọ́lé mọ́lá. ṣe arúgbó ọjọ́. ọ̀gá ní jáde mọ́nà. àdàgbà máa ń tẹ̀pá ayérayé nínú ayérayé. ọ̀gá ní jáde mọ́nà. ọba tó lè pa bẹ́ẹ̀ni kankan ò lè jí tó lè so gbogbo. ọ̀gá ní jáde mọ́nà. lọ́dẹ ní jáde mọ́nà. lọ́dẹ ní. àṣẹjáde. authority proceed. ta ni ẹni tó sàmì. who have I man to say gbogbo orísun tó tako ìserere rẹ. every fountain that is against your prosperity. ìlú mèrú èké vaya masali kapa. baba bọ́ ọ bá sàmì. if orísun yẹn gbẹ dànù. amen orísun tí ọ̀tá gbéró tí wọ́n fi dá ayé rẹ̀ dúró mo dúró nínú májẹ̀mú olódùmarè mo tẹnubú ẹ̀jẹ̀ Jésù mo rán àṣẹ jáde elumekeda masani kapa bọ́ ọ bá sàmì orísun yẹn gbẹ dànù àṣẹjáde sí ọ agbára tí ọ̀tá gbèrò májẹ̀mú tí ọ̀tá gbèrò ohun tí ọ̀tá ń lò láti takore rẹ àṣẹ tí wọ́n ń lò láti dínà mọ́ ọ mo dúró nínú agbára olúwa mo rán àṣẹ jáde nínú májẹ̀mú jésù àṣẹ yẹn gbiná dà ẹgbẹ́ ọwọ́ ẹ̀bà mi tó wọ orísun ayọ̀ rẹ tó dàrú ọwọ́ tó fẹ́ sọ tó ti jùlọ di tó wá ọwọ́ kọ́wọ́ tó ń ṣiṣẹ́ kíṣẹ́ nínú ìrìn àjò ayé rẹ àti ọwọ́ àtẹnitọ́ lọ́wọ́ ọlọ́run àwọn àpótẹ́ẹ̀lì ó ń gé wọn dànù lọ́wọ́ ìdárú àmásàlíkàpá edunarumekeba egegerigeya elumasudaya akeruemedua adayalimeruegeda edalimakeya edudugegeya akivaruamasalikapa báyìí lolúwa sọ má jèlé ayé tí ń bẹ lára rẹ tí dọ́kítọ̀ òrìnà rí lónìí wọ́n sọ̀rọ̀ láti orísun yìí iná gbé jáde lára emekeba ruama ade ye emekeba elu emeru emekeba ya májèlé ayé májèlé ayé májèlé ayé májèlé ayé tí ń bẹ lára rẹ tí dọ́tò rí lẹ́nu iná gbé jáde lára rẹ ejò tí ń rìn wọ̀lọ̀wọ̀lọ̀ lára rẹ tó ṣiṣẹ́ kíṣẹ́ bọ́ọ̀ bá sàmì iná gbẹ́dà rẹ ṣe rere rẹ lálẹ́ ni ó sàmì iná bí pẹpẹ wẹ́ẹ̀ àwọn ìkà tó takò ìṣeré rẹ pẹpẹ tó takò àyàmọ́ rẹ èkèyé mẹkẹba elu mẹkẹba elu mẹkẹba ru àmàsàdà àlùmárì àkàbà lónìí pẹpẹ ẹ̀yẹ gbiná dà wọ́n àṣẹ sí ayé rẹ ayé rẹ dìde màmá iṣẹ́ kékeré tó dáwọ́lé yìí ọ̀yà kò di ńlá odò kékeré ló di wú ibú ló dòkun àṣẹjáde iṣẹ́ tó dáwọ́lé yìí ọyá kò di ńlá iṣẹ́ kékeré yìí tó wúwo pé bó ló ti fẹ́ ṣe yìí ọyá kò di ńlá ọyá kò di ńlá àṣẹ ìsọdi kọ́ bàlí ayé rẹ̀ àṣẹ ìsọdi ńlá oh, kọ́ bàlí ayé oh, àṣẹ ìsọdi ńlá kọ́ bàlí ayé oh, àṣẹ ìsọdi ńlá kọ́ bàlí ayé àṣẹ ìsọdi ńlá kọ́ bàlí ayé ọmọ méje ni Paulina bí tó fi kẹ́gà hànà pàṣẹ́lì kaba oṣù keje la wà yìí ohun tó ní tẹ́gbẹ́ rẹ fi kẹ́gà rẹ ayé gbà. Yes, sir ohun tí o ní táwọn tí ń bẹ lẹ́yìn rẹ fi ń gàn ọ́ wọ́n yẹ gbà á ohun tí o ní tẹ́gbẹ́ rẹ fi wù ọ́ bí mọ́ọ̀mù wọ́n yẹ gbà á sọ pé ìgbà kẹrin tí mo súre orí súre mo súre fún ọ ọwọ́ àbàmì tó máa fara hàn bọ́ ọba ti fẹ́ ṣe rere tó ń gbé ìran òdì wá àtọwọ́ àtẹnitọ́ lọ́wọ́ wọn náà ẹni tó ń gbàbọ̀dẹ̀ tì ọ́ láti máa fọjọ́ orí ẹ̀sùn fún ìdà ìbínú olúwa wọ́n kọjá sí i lára ẹni gbẹ̀bọ̀dẹ̀ tí ọ láti fi ayé rẹ sí koríta kò yé ọ gbogbo ẹni dọ́ọ̀dún ọ̀sọ́jú kan àdẹ́mẹ́rú èké yamakaba lónìí kọ́lọ́hún owó èsì wọn ẹ̀yin tẹ́ ń dáwọ́ lé tẹ́ ń jẹ gbèsè ẹ̀ jẹ gbèsè mọ́ ẹ̀ jẹ gbèsè mọ́ ẹ̀ jẹ gbèsè mọ́ ẹ̀ jẹ gbèsè mọ́ ẹ̀ jẹ gbèsè mọ́ ẹ̀ jẹ gbèsè mọ́ ẹ̀ jẹ gbèsè mọ́ ẹ̀ jẹ gbèsè mọ́ ẹ jẹ gbèsè mọ́ ẹ jẹ gbèsè mọ́ ẹ lọ sàṣeyọrí ẹ lọ sàṣeyọrí ẹ lọ sàṣeyọrí ẹ lọ sàṣeyọrí ẹ lọ sàṣeyọrí ẹ lọ sàṣeyọrí ọyẹ sàṣeyọrí ẹ sàṣeyọrí ẹ

ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí ẹ ṣàṣeyọrí wà dùà bí ọmọ wòlíì bá rí àkẹtọgbọ ọnu omi gbà ire rẹ nínú agbami ayé ọ̀run gbé jáde fún wa ìmáàsàlẹ̀ àkàbàrú àmà bí ẹja bá kọjọ́ náà lẹ̀ agbára tó gbé ọmọ ọ̀pọ̀ ayé rẹ̀ lẹ̀ tó lè sọ̀rọ̀ ń bí adé yìí. ẹ̀yin má jẹ̀mú tó gbé mi. ẹ pọ̀ mí lẹ̀ agbára lé bàbá tó gbé mi nì ẹ pọ̀ mí lẹ̀ ogun lé àná tó gbé mi nì ẹ pọ̀ mí lẹ̀ ogun inú mi sẹ́ mi tó gbé mi mì ẹ pọ̀ mí lẹ̀ ogun ọ̀rẹ́ tó gbé mi mì ẹ pọ̀ mí lẹ̀ ẹ pọ̀ àṣeyọrí ẹ pọ̀ ìṣerere ẹ̀yin ìwo lẹ gbé lẹ́tà ayọ̀ mi mì ẹ pọ̀ lẹ́tà ayọ̀ ẹ pọ̀ lẹ́tà ayọ̀ ẹni tẹ́ ẹ gbé ìrànlọ́wọ́ ẹ pọ̀ ìrànlọ́wọ́ ẹni tẹ́ ẹ gbé ògo mi ẹ ògo mi ògo mi ò ṣe é gbé ayé ayé mi ò sí gbé gbogbo orísun tó gbé yanu mi ẹ̀kọ́ yanu mi ẹ̀yin orísun ẹ̀ gbé yanu mi kò sí gbé mi ẹ̀kọ́ lẹ̀ ẹ̀yin orísun ẹ̀ gbé lọ́wọ́ mi kò sí gbé mi ẹ̀kọ́ lẹ̀ ẹ̀yin orísun ẹ̀ gbé lẹ́tà àjọ kò sí gbé mi ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ lẹ̀ àṣẹ ìsọdá jáde lára àṣẹ ìsọdá jáde lára àṣẹ ìsọdá ọ̀rọ̀ jáde lára wọ́n fa amára báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde ogun agbára kájà ẹ̀lànà ẹ̀lànà ẹ̀lànà májèlé ayé wọ́n dínà mára báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde báyìí náà jáde òmìnira ìjà kúrẹ́ lórúkọ Jésù ẹ̀lànà ẹ̀lànà ẹ̀lànà ìgbà náà gbólóhùn abàmì ó ń tẹ̀lé mi lẹ́yìn ó ń dire mi lọ́wọ́ iná olúwa ó ń ọmọ iná olúwa ó gbé ọmọ gbólóhùn àwọn àjẹ́ gbólóhùn èmèrè gbólóhùn ẹlẹ́yẹ gbólóhùn ìdílé gbólóhùn ọ̀rẹ́ mi ó dá mi dúró iná olúwa ó gbé mi ó gbé mi ó gbé mi aṣọ òkùnkà tí ayé fi yí mi ká gbinada gbinada gbinada àlá òkùnkà tó ń ba ìrẹ́rẹ́rẹ́ òkùnkà ọ̀yà gbiná mi ò sè é dá dúró oṣù tí mo wọ̀ yìí mo máa ga mo máa dìda mo máa ṣe máa gba rèémẹ máa gba ìyanu máa gba àánú máa gba ìtọ́ máa gba ìgbéga máa gba ìgbéga máa gba ìrànlọ́wọ́ ọmọ mi yóò ṣe rere aya mi yóò ṣe olóore mi yóò ṣe èmi ò ṣe èmi ò ṣe dínà ẹ̀yin ìdíwọ́ ẹ̀yin ìdènà ẹ̀lànà dà lẹ́tà ayọ̀ mi dà ẹ̀yin ìwọlẹ̀ gbé bẹ́ẹ̀ ẹ yọ̀ǹda ẹ yọ̀ǹda ẹ yọ̀ǹda ẹ yọ̀ǹda ẹ yọ̀ǹda ẹ yọ̀ǹda ẹ yọ̀ǹda ìrànlọ́wọ́ mi níbo ló wà jáde sí mi jáde sí mi jáde sí mi jáde sí mi ilẹ̀kùn ìrànlọ́wọ́ tí ayé ti gbà ọ̀yá sí ọ̀yá sí ọ̀yá sí ọjọ́ ayọ̀ mi níbo ló wà ọ̀run gbà fún mi ọ̀run gbà fún mi ta ló gbọ́dọ̀ ayọ̀ mi dání ẹgbẹ́ ẹlẹ́. E kò sí gbé lọ ẹ gbé lẹ ẹ̀yin alágbára lé wa ọjọ́ ayọ̀ mi kò sí dín lọ́wọ́ ẹ gbé lẹ alágbára lé àná ọjọ́ ayọ̀ mi kò sí dín lọ́wọ́ ẹ gbé lẹ alágbára gbúgbọ ọjọ́ ayọ̀ mi kò sí dín lọ́wọ́ ẹ gbé lẹ ẹ gbé lẹ àánú yí mi ká àánú yí mi ká ọmọ orí ọ̀fẹ́ mi àánú bẹ lórí mi àánú yí mi ká àánú yí mi ká àánú yí mi ká yé mi ká àánú yé mi ká pẹ́pẹ́ àbá níwájú mi ẹ yá yálulẹ̀ yálulẹ̀ yálulẹ̀ yálulẹ̀ yálulẹ̀ yálulẹ̀ ayé mi dìde iṣẹ́ mi dìde èmi ò jẹ gbèsè mọ́ ológo ni mi mi ò jagun mọ́ mo jọ ṣẹ́gun lọ mo jà ṣẹ́gun lọ àyàmọ́dà kọ́kọ́ mo jà ṣẹ́gun lọ mo jà ṣẹ́gun lọ mo jà ṣẹ́gun lọ mo jà ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ oúnjẹ ṣẹ́gun lọ ayé mi dìde ayé mi dìde ọmọ mi dìde orísun ayọ̀ mi ọ̀yà máa sọ báyìí orísun ayọ̀ mi máa sọ báyìí orísun ìrànlọ́wọ́ ọ̀yà sọ orísun ìgbéga ọ̀yà sọ oríṣi ìgbédìde ọyá sùn ọyá sùn ọyá sùn ọyá sùn ọyá sùn mú ayọ̀ wá mú ire wá orísun mú ìbùkún wá mú ràn lọ́wọ́ wá mi ẹ ṣe aláṣẹ aláṣeyọrí mi aláṣeyọrí mi aláṣeyọrí mi aláṣeyọrí mi aláṣeyọrí mi aláṣeyọrí mi aláṣeyọrí mi aláṣeyọrí mi aláṣeyọrí mi àmín àmín àmín àmín. Amen. Amen. Amen. Amen. Amen. àmín mẹ́sàn-án ọjọ́ yọyọ Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. ìmọ̀ sàlíkà pàrọ̀ àmà wọ́n sọ tẹ́lẹ̀ bó ti wí ọ̀run ṣèjì rẹ̀ ọ̀run ṣèjì díẹ̀ ọ̀run ṣèjì díẹ̀ ọ̀run ṣèjì díẹ̀ ọ̀run ṣèjì díẹ̀ ọ̀run ṣèjì díẹ̀ ọ̀run ṣèjì díẹ̀ the best way ọ̀nà tó dáa jù. to address your problem if to address your problem. yes sir. Yes, sir. Mm. ọ̀nà tó o fi lè mú ogun tí ń jà ọ ni kò address yẹ. oh yes. the enemy you cannot you can't arrest you can't address you can't address you can't arrest it. ọ̀tá tó o bá tilẹ̀ address yóò lè arrest yẹ. oh yes. Mm tòbí ọba mú ọ̀tá. if you wan surrender sẹ́ni. ìwọ mi sà wọ́n yàn ọ́ jẹ́ ọ̀rẹ́ rìn. you are cheated on your husband and you are settled free. o address yẹ. you have to address the issue that you know. nípasẹ̀ bẹ́ẹ̀ ló fi. through that you get back. ẹ̀sìn bọ́ ọba dákẹ́tàrí èyí ọba yẹn dákẹ́. your matter will máa ṣàlẹ́ àkàpàrọ̀ àgó ayé tó bò ọ́. sètánì fọlọ́ kọ́lá sí i. yóò tó lórí orí mi. ọlọ́run kàdánù lọ́dọ̀ àgọ́ àgọ́ tó bò ọ́ tó dá o dúró àgọ́ tó bò ọ́ tó dá o dúró ọlọ́run ká dànù lórí ẹ kí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ mo kí ẹnìkan ẹ̀yin tí ẹ ń bẹ ní online ẹ sí à program ìgbà mọ́kànlélógún oníkẹ́ sí àrẹ bó o ti ń sí àrẹ ẹni tó pè mí tó rán mi níṣẹ́ má jẹ̀mú ibi tí mo wà yìí wọ́n máa yà ọ́ lẹ́sọ̀ ẹ̀yin náà pe ẹnìkan àdúrà ti yín náà ó gbà ẹni ẹ̀ gbogbo ènìyàn àdúrà yóò gbà ẹ̀ sà àgọ́ sà bí àgọ́ bá bóyàn ayé èèyàn lọ bí kankan gbàgbé pa mo fẹ́ lọ bí mo fẹ́ lọ sọ tó bá wọ ẹsọ́dọ̀ chapter forty verse thirty six yẹn àgọ́ bá ti wà nílẹ̀ ọmọ Ísírẹ́lì ò ní jáde nulẹ̀ bí ìgbà tí wọ́n asolẹ́tì àwọn èèyàn nulẹ̀ bẹ́ẹ̀ láyé wọn máa rí wọn à lè jáde God. Olofa. That's why. Wọ́n ní Sinai. Wọ́n ṣe thirty eight years. They spent thirty eight years there. So àgọ́ bò wọ́n mọ́lẹ̀. They were covered by evil body. jáde síta. They dare not go out. Wọ́n ní junú ilé wọn àti ìyàtọ̀ wọn lọ. They must stay indoor. Wọ́n isolate wọn for thirty eight years. They were isolated for thirty eight years. Oh torí àgọ́ bò wọ́n mọ́lẹ̀. because of the power of the person because of the isolation. ìwọ gángan ọkàn ni wọ́n ní ojú ó lé ní. nígbà tó ń jáde tẹ́lẹ̀ àgọ́ bò wọ́n mọ́lẹ̀. when you are free to go out and meet my people not to achieve your aim. báyìí lolúwa sọ pé àgọ́ tí ayé fi bò wọ́n mọ́lẹ̀ ó fi rà á nígbà olúwa ká àgbọ̀yà. lórí burú bẹ̀ ó ní ọjọ́ kọjọ́ tí àgọ́ bá tó kákó ọjọ́ yẹn ni wọ́n tó ẹni bá bí ọmọ kò lè ṣe nẹ́mì kò ṣe pàtí ẹni bá lọ́jọ́ ìgbéyàwó ayọ̀ lọ ní ọkọ torí àgọ́ bò wá bí àgọ́ bá sì ti bò wá kò sí ojú ayọ̀ ẹni àgọ́ bò ayé kì í rí nàní ọmọge tí àgọ́ bò kò sí ilé ọkọ ẹni tó gbé iṣẹ́ kalẹ̀ ẹgbẹ́ rẹ̀ ta iṣẹ́ ní one thousand.

ẹgbẹgbẹ̀rún ẹni ìpè ní rí pẹ̀lú àwọn. thousand men are calling and working with me. ó lè gbàdúrà kó wọ́n sẹ́tù bá wọ́n ṣe lórí. ìmọ̀ sáàlì àgọ́dìsà. àwọn ni má jẹ̀ mú bẹ́ẹ̀ ìjọba lóòótọ́ ni nọ́mbẹ̀ ṣùgbọ́n àkókò gẹ̀gẹ̀. Joshua odidi olórí àlùfáà ada àgọ́bò gbogbo ìtàkàkà rẹ̀ pàbó ni àṣẹjáde àgọ́wò ni wọ́n fi bò ọ́ àgọ́wò ni wọ́n fi bò iṣẹ́ rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ jẹ́ olúwa kàdánù lórí. Exodus ni mo wà. Maseli Kafaruwa. Chapter forty verse thirty six. Àgọ́ ni sà. Bá a bá ti fọ àgọ́ sókè wọ́n á lọ bí kankan. Ọdún abá ti fọ àgọ́ Ibi tí mo lọ rèé sọ́ọ́rí bá a bá ti fàgọ́ sókè àwọn èèyàn kan bẹ̀ àgọ́ wọn yọ̀ǹda owó oúnjẹ fún wa bá a bá ti fa àgọ́ sókè máa ra owó díẹ̀ bá a bá ti tún dàgbọ́ bò wọ́n ọ̀nà tó di ohun tí wọ́n fi sakọ níjọ́ òní adùn wá mo sọ èmi ò máa gbọ́ tí ọ̀tá gbọ́ tó fi bọ́ ayé rẹ̀ tó fi bọ́ iṣẹ́ rẹ̀ báyìí lọ́dún wá sọ bọ́ ọ bá sàmì ọlọ́run sì dáná yakabarua masali kapa elumeru ekebaya anamaru mekebaya masalia aderu emesedaya elima kabarua àgọ́ tí ayé dàbò tí òjì ọlọ́jọ́ ayọ̀ àgọ́ tí ayé dàbò tí òjì ọlọ́jọ́ ẹ̀yẹ anema kaba ekebe daya adeyemekeba elu emeke wàhálà lónìí ọlọ́run kan kú ọ̀ ọlọ́run kan kú ọ̀ ọlọ́run kan kú ọ̀ lórí ten verse eleven yẹn ìgbà tí àgọ́ sí kú o wọ́n dìde they arose wọ́n tẹ̀síwájú and they moved forward mo sọ tẹ́lẹ̀ lónìí ayé rẹ̀ dìde. Tàlẹ́ ni ó sàmì. Ayé rẹ̀ dìde. Iṣẹ́ rẹ̀ dìde. Ọ̀gá ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Ayé rẹ̀ dìde. Tẹ̀síwájú. Tẹ̀síwájú. Tẹ̀síwájú. Tẹ̀síwájú. Tẹ̀síwájú. Tẹ̀síwájú tẹ̀síwájú tẹ̀síwájú tẹ̀síwájú tẹ̀síwájú tẹ̀síwájú ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde ayé rẹ dìde àgọ́ a máa dá wọn dúró ni. o mẹ́sàn-án sì ni ìdádúró ṣe. a ah, delay is doing nineteen. ohun kóhun tó dá o dúró lè waste yẹ. wọ́n sẹ́wọ́n a delay you can waste you bẹ́ẹ̀ ni sà. yes sir. ohunkóhun tó dá èèyàn dúró. whatsoever that you need to can get it wasted. ó ní ẹ̀bùn o. is gifted. ó lógo. is glorious. ṣùgbọ́n tó dá dúró waste. but what's stopping God wasted. ó waste ẹ̀bùn. he wasted his gift. ó waste ògo. he wasted his glory. wúlò fúnra rẹ̀. he was not used for himself. let alone be used for people. masali kapa. o ti ń waste yẹn. what is wasting you. bá a bá sàmì. you can say amen. iná gbẹ̀mí náà ohun àkọ́kọ́ nìyẹn o ohunkóhun tó dá ojú o lè bẹ́ẹ̀ lè sá a wẹ́sì èèyàn dá anamaru amakawa o rí bó ṣe wẹ́sì kẹlẹ́ ọgbọ́n lè rí kọ̀ sí torí tọ́jà dúró o dúró ti ayé rẹ̀ ẹnẹ́ mẹ́kẹ́ àdá ayé amakawa àdá ayé mẹ́kẹ́ èlú ẹ̀mẹ́rù amakawa báyìí lọ́dún wá sọ ọgbọ́n dá ọdún wọ́n fẹ́ wẹ́sì èlú mẹ́rù amakawa ọgbọ́n gbẹ̀mí lọ́dún mèké bọ̀rùwà ọlọ́run gbé mi lónìí ọlọ́run gbé mi lónìí ọlọ́run gbé mi lónìí ohunkóhun ẹlẹ́ẹ̀kejì ohunkóhun tó dá o dúró ó lè gbà ká yóò béèrè pé kí ni wọ́n náà. can maybe you ask them what have you been doing wọ́n á sọ pé kí ni wọ́n ní ọ̀tá sí láti jọ yìí. what have you been doing since. fi lọ lórí ẹ. about that make sure eight i'm trying my best. a ní ọ̀bọ sí ni. a ní kí ló ń ṣe. na what ti dákẹ́ pọ̀. why did he keep quiet. ọ̀dàkẹ́ o ọ̀tọ̀ ni ẹni tí wọ́n dádúró la béèrè pé bó o lọ ṣe ṣe. it means ni a béèrè pé kí ni wọ́n náà ṣe. but they asking you that what he is ẹ pé àwọn èèyàn wọn ní ọ̀run máa yà ọ́ me to do it. Iná màrúwà kàpá. Bọ́ ọ bá sàmì. Ogun yẹn lana lórí o kejì tí ma béèrè. the second is best. kílẹ̀ yín náà wá ń ṣe láti. what have you been saying. Ah, ẹ̀yin náà ti dákẹ́ jù. why do you keep quiet. máa ma bá bí a ma sọ̀rọ̀. ẹ ti dákẹ́ jù lórí ọ̀rọ̀ rẹ̀. wọn kò dé dákẹ́ o. ṣùgbọ́n ogun tó dájú o. ọjà yóò bí pé kí ló ṣe. make am just what have you been doing mo gbàdúrà ogun tó fẹ́ yóò máa béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀rí bí àwọn ọlọ́dà bíi dùn ó ní wọ́n bí léèrè kílẹ̀ sí ọ̀gá kò lè dá wọn lóhùn ó láwọn ẹlẹ́rìí èké dìde sí wọn kọ́ tó tún wò tó wọ́n bí ní tí ò lè dá tó lẹ́sà kò lè dá o kí ni bọ́ọ̀lù yìí náà ti wá sí mm-hmm. o tó dá yàn dúró àmọ́ àmọ́ ayé bìyàn ẹ ti wá lọ́dà tí ọ̀tẹ̀ ibi tí ì bímọ tẹ́mi ní sọ́wọ́ ẹ̀ ti lọ́lé ọkọ̀ ẹ̀sìn àyíbẹ̀ gbàdúrà tẹ kàwé báyìí àbàkà àbàrò àbàrò ẹ ṣe wá dúró tẹ́ẹ̀tì wá sẹ́yìn. why is it that you are still jobless. ààrẹ alo wà láǹbà fún wa ó ṣe wá dúró bẹ̀ láti dọ̀ ìkíni. why this kind sense what have you doing orí tọ́da dúró mú ká yọ lẹ́nu. because what's not again that gbogbo tó mú ká yọ lẹ́nu. how will you be able to mo gbẹ jẹ́ ọlọ́run gbé mi náà. ọlọ́run gbé mi náà. ọlọ́run gbé mi náà. ọlọ́run gbé mi náà kò sí ẹni tí máa ṣe ayẹyẹ ẹni táyé dádúró. a victim of play can be celebrated. ẹni ayé dádúró kì í lọ́jọ́ ayẹyẹ. a victim of play will have no day of celebration. bẹ́ẹ̀ ni pé mo ṣàlàyé ní pé bí àgbẹ̀ bá wà lẹ̀ ẹni bá bí mo ò ní ṣe nínú ìṣẹ̀lẹ̀. mo gbàdúrà agbára tó gbọ́jú ayẹyẹ lọ́wọ́ rẹ̀ tó rọ̀ pọ̀ pọ̀ lọ́jọ́ ayẹyẹ tó fi ọ́ sẹ̀sìn agbára yẹn lanẹ́ náà agbára tó gbé ọjọ́ ẹ̀yẹ yẹn rẹ̀ bá ìdọ̀dẹ̀ celebration. mẹ́sẹ̀lì kàpá àdéyẹrúẹ̀ mẹ́sẹ̀lì kàpá agbára yẹn lànà dàgbà agbára àwọn ló gbọ́dọ̀ ayẹyẹ rẹ pa wọn. wíwá ìbàdí ọ̀ celebration. ẹ̀lànà káàtó àyà. agbára àwọn ló gbé ọjọ́ ayẹyẹ rẹ pa wọn. ìbàdí ọ̀ celebration. ẹ̀lànà dà. káàtó àyà. ẹ̀yin agbára tó gbé ọjọ́ ayẹyẹ rẹ pa wọn. ẹ̀yin agbára tó gbé ọjọ́ ayẹyẹ rẹ pa wọn. ẹ̀lànà dà. káàtó àyà. ẹ̀lànà dà. ọyọ yọ yọ. Vaya, vaya, vaya, vaya, mẹ́rin mo ti sọ àbí mẹ́ta ìdádúró máa ń mú kéèyàn rẹ gbìn delay mm. makes the victim odò tí ó sàn ayé a máa dáná. he still river of his marriage because he still ẹ̀gbin a máa gunyan some become a victim of rape culture. bẹ́ẹ̀ ni ma bí i ọkọ family man ma be lambasting na. wọ́n á ní serious. you see as an serious time. ẹ bí ask those that pack and hold on to one they be thinking she was one that put her examination because she was talking about them. àwọn tí ọwọ́ ayẹ kọ́ lẹ́nu. have a say. they be lambasting. wọ́n máa dúró if she start with this one they say maybe she want to start with that. wọ́n máa dúró bì. wọ́n lọ fẹ́ gbọ́ pọ̀ àwọn. because they knew that she's a victim of rape. if she's in a matrimonial they would do that give her that sórí tó dé o ti ariwo ayé ọ̀wà máa béèrè pé ẹ má jẹ́ ọ̀bọ kọ yín tó kódà wọ́n máa bàjá wọ́n á lọ́kọ́ kọ àwọn sọ̀rọ̀ torí wọ́n mọ̀ pé wọ́n dàgbò wọ́n bá wà ní ibùdókòó ayé ò ní fi èpè lọ wọ́n mọ̀ pé wọ́n dàgbò máa sálí kàbá ogun tó ń fojú rẹ rẹ gbìyànjú mo pe jẹ́ ọlọ́run gbèmí láàárọ̀ ànàmọ́ kàfáwò ogun tó ń fojú rẹ rí ẹ̀gbìn ọlọ́run gbèmí láàárọ̀ Sandra àánú dá ọ láàárọ̀ ogun afojú ẹni rẹ gbìn ọlọ́run gbèmí láàárọ̀ ta ló sàmì ogun tó ń fojú ẹ rẹ gbìn ọlọ́run gbèmí láàárọ̀ ọlọ́run gbèmí láàárọ̀ ọlọ́run gbèmí láàárọ̀ ìdádúró ẹlẹ́ẹ̀karùn-ún a máa mú kán kórìíra ènìyàn. it makes the victims be hated. níbi tí ire wà. where his goodness is. wọ́n á dédé kórìíra. he will just be hated without any reason. leah ìyàwó jacob. the wife of jacob. jacob le bá fún. jacob balakọ kórìíra ẹ. bọ́ ìdá ó kórìíra rẹ̀ tọmọtọmọ. he detests her with her children. ó lóun ọ̀fẹ́ olóòbí ọkùnrin mẹ́fà ó ní kí lọ́kàn mi ó tún tó lóun tó bí obìnrin kan ó ní kí lọ́kàn mi a ní ní onífẹ́ rẹ̀ kúrò àdàdú ẹni ayé bá dàdú kó bá lọ́kọ yóò dàgbà tí yàrá bá fọ́ọ̀sì ara délé ọkọ ọkọ ọmọ rí bí pé ọ̀kà pébù á kórìíra rẹ̀ ìkórìíra máa wá láti inú wọ́n bá gbé ìgbà ọkọ ní ògbé dá wọ́n bá gbé àwo ọkọ górì mo gbàdúrà ọfà ìkórìíra rẹ ta lọ sàmì ọba ilé jáde sẹ́lẹ̀ gbàdúrà kan bẹ̀ ìwọ fà ìkórìíra wọ ẹyin tẹ́ ń bẹ lọ́dọ̀ ẹ sí a program ọjọ́ ayẹyẹ rẹ máa dé màá sẹ́ ọfà ìkórìíra ọfà ìkórìíra jáde lára mi jáde lára jáde. ṣé márùn mo ti sọ. yes sir. ìdádúró máa ń mú kéèyàn sọ̀rètí nù. delay hmm. makes the victim to lose hope totally. amukori rẹ pé ẹjẹ bó ti sọ̀rètí nù. he will lose hope. hannah Anna. fúnra ẹ lọ wá ìyàwó fọkọ ẹ. she was the one that gave her husband. sarah sarah fúnra rẹ lọ wá ìyàwó fọkọ. she was the one that gave her husband and leave because she lost hope. she said i am old. i have no child. because i'm old enough. ó ní bá ọmọ ọ̀dọ̀ mi. sleep with my maid. kémi ó ti ara rẹ̀ lọ́mọ. for me to have a child through her. kúrò ti sọ ìrètí kò lórí ara rẹ̀. because she lost hope as touching herself. ìkórìtà tó ti sọ ìrètí kò lórí ara rẹ̀. ọlọ́run àwọn àpọ́sẹ̀. ó dá sọ̀rọ̀ rẹ lónìí. amen. màkàbàdàbà. ó yẹ sọ a jẹ́ kẹ́ni èèyàn sọ̀rọ̀ ìtì. you made the victim to do so. a ní o ti a ló ti kọjá lọ. the person say ah time has come. ẹ̀rí tẹ́ ẹ bá rí obìnrin tí ń wọkọ̀. if you see a woman who sàn why get a problem. a ní ẹ̀kan gbàdúrà sí ìlọ́wọ́ wa. just pray for me to receive france and his ah, husband. tọrọ sọ ìrètí because she had lost her home. torí wọn dá dúró. because she was stop at the day. gbogbo ẹ̀yin tí ìrètí yìí. you that your own plan such a good thing. ọlọ́run ìrètí aláìrètí. God of hope of the hopeless. bẹ́ẹ̀ bá sàmì wọ́n dìde fún ayé. ẹ pín àwọn èèyàn wọlé ayé yín máa ẹ sà a máa múrètí èèyàn tán hmm. ẹ̀gbọ́n tí sí òní sọ fọlọ ni torí adá sí òní dúró wọ́n wá sọ fún pé olúwa ti gbàgbé wa ìrètí wa pẹ́. Hmm. oh yes bẹ́ẹ̀ tí ó ní wọn lọ bọ́ọ̀lù ní ọlọ́run ó ti gbàgbé wa ìrètí wa kúrò àti dẹ́ni ìgbàgbé ẹni ẹni abádádú ayé àmọ́sàgbé wa náà ọlọ́run wa lọ bá wọn pé tó bèrè lè gbàgbé ọmọ rẹ tó fi tí ó lè sọ pé lóòótọ́ ni obìnrin àmọ́ gbàgbé ọmọ rẹ ọlọ́run ti lóòótọ́ ni ọdẹ mi ò ní gbàgbé àtẹ́lẹwọ́ mi lẹ́nu tẹ́rí ìyẹn náà fi rán ọlọ́run létí ìdí nìyẹn jẹ́ ẹni ọlá apá nínú àdúrà ayé lè máa kẹ́gàn rẹ ìwọ ọmọ wù ẹ̀gàn àwọn tó kú ọ ní ọ̀padà forí balẹ̀ fún tó ọmọ pé wọ́n kọ́ dábàá tí lómi ìdúró lẹ́nu dákẹ́ ọ̀sẹ̀ ló wò lè dákẹ́ àwọn náà lọ padà lánàá àwọn ló lè tú tú ká He's calling you. So a máa mú kéèyàn sọ̀rọ̀ yìí. Yes sir. Alóhùn ti gbà káwọ́. Say your successor is faith. Alóhùn ti gbà. Alẹ́ tó bá wọ ọlọ́run kó ṣe. Torí àdàdíwọ́. Because it's delay. Àṣẹjáde. Ó nǹkan kan bẹ tó sọ̀rọ̀ sí i mo bẹ jẹ́ lónìí àánú yẹjú ẹ̀ láyé yẹnu ma sali ẹ kama adamaru ama sali kama bọ́n bọ́bìnrin kan sọ̀rọ̀ ó ní ọmọ mẹ́fà àbí méje mo ti ó ní ta mi. but who marry me. Mm. ó ní ẹni mo bímọ mẹ́fà fún lé mi jáde. the boy you so dey me ah who will now marry me. ó padà marry o. eventually she got married ọsọ fẹ ni ọbẹ bẹ pọ kò mọ ẹjẹ tó ní odidi ọmọ pọ náà ti bí méjì. that one say i don't need kids and babies just i want. fún padà ẹ sà ṣùgbọ́n hmm. tí kọ́kọ́ sọ̀rọ̀ ètí nù ẹnì kan bá mi sọ̀rọ̀ ó ní kí gbàdúrà kó wọ́ wa ni ó ní a máa sọ nípa ọ̀rọ̀ ọlọ́kọ̀ ni ó lọ́jọ́ ti lọ rẹ̀ di. ó ní how old are you ó ní àyà fifty one years mo wá ní sọ́dọ̀ ní òun lè yàn fún ọ ni tani tẹ̀láyé tọ́lọ̀ lè yàn fún ọ. sẹ́ẹ̀rà ah, ló ti wọ torí bọ́ọ̀bá o menopause o mọ̀ sùn nínú ara rẹ eh, o jẹ gbawo very close. fẹ́ rí kóòsù ọlọ́run mi ò ní di kóòsù ètò ti wà nù tó ti nínú yẹn o náà ní o di pregnancy. it will result in your pregnancy. mo sọ tẹ́lẹ̀ elu ma ṣe ìyá ibi o ti sọ̀rọ̀ sínú àánú dá sí ọ̀rọ̀ àánú dá sí ọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ etí nù. àánú dá sọ̀rọ̀ ọmọ lórí iṣẹ́ tó ti sọ̀rọ̀ etí nù yìí àánú dá sí iṣẹ́ lórí lẹ́tà ayọ̀ tó ti sọ̀rọ̀ etí nù yìí àánú dá sí lórí àánú dá sí lórí àánú dá sí lórí ẹlẹ́ẹ̀keje ìdádúró máa mú ká gbàgbé ènìyàn. delay makes the victim to be totally forgotten. wọn à ní rántí ẹ. he will not be remembered. Mm-hmm ẹ̀bẹ̀ mímọ́. oh yes. so a a mọ ká gbàgbé they will forget him. àwọn tó yẹ kọ́ rántí wọn lọ́sẹ̀ uh, máa pè wọ́n ni ibi lẹ́tà ayọ̀ rẹ̀ wà wọ́n dàgbò wọn gbé fún ẹ̀ mọ iye ọdún tàbí dábọ́déka ìlú sẹ́nu ọ̀nà torí ọwọ́ ọ̀dàgbò bẹ́ẹ̀ lára rẹ̀ ọdún méjì tí wọ́n fi dá Joseph dúró wọ́n gbàgbé rẹ̀ wọ́n ọ̀ràn tí ẹ̀ ọmọ iye ìgbà tí inú àlò nínú ọkùnrin torí ìdàgbò bẹ́ẹ̀ lára rẹ̀ bí ìdàgbò bẹ́ẹ̀ lára olówó ìrìnàjò àyàmó dìrìnàjò àwọn tó yẹ kọ́ ọ̀ràn lọ́wọ́ wọ́n gbàgbé rẹ̀ ẹ̀jẹ̀ nìkan sàmì ọfà ìgbàgbé lára rẹ báyìí lolúwa sọ ọba ilé jáde ọba ilé jáde ọba ilé jáde ìdádúró ló jẹ́ ká fi ẹlòmíràn rọ́pò èèyàn delay so makes. ẹni ọba níbi iṣẹ́ wọ́n ti gbélé lórí. the person that was employed after him they promoted him more than him. ohun tí wọ́n bá níbi iṣẹ́ wà nílẹ̀. he was he was demoted. wọ́n ń gbé àwọn ìyókù sókè. they were promoting others. ṣùgbọ́n wọn àgbọn sókè. but he was not promoted. wọ́n fi ẹlòmíì rọ́pò. they used Saul to replace him the point of place to him. wọ́n dá òun dúró fáwọn akáàkiri. he was told for others to grow up. ibi ọyẹ kó ń ti ìgbàlẹ̀ nìkan wà. where he supposed to use his time so now he's there. ẹnẹwọ́ ọ̀tọ̀ raise up your right hand. who is seated on the chair that belongs to me. yóò olúwa jà bọ́ fún oh, mi. I'm sitting for me I'm sitting. kí ni mo ní o ṣe. I'm sitting I'm sitting. alẹ́ ni tó jó. who is that person sitting. lórí àga. on my chair. tó fi ń lò. that is getting my bàbá my father. ẹ jà bọ́ fún mi. I'm sitting. ọyọyọyọ. Double. the night. ìdádúró a máa mú kí n téèyàn jùlọ máa ṣògo lórí èèyàn. delay makes what someone was initially superior to to be glorified on him. masali kapaya oh yes. o téèyàn jùlọ. what he was superior to or above it will be glorified on him. His immediate soul will be glorified on his brother. He will, he will be speechless in his family meeting. He will become a novice because something is being glorified on him. I wouldn't know the fact that I have glorification over you. But I pray that you have glory upon the earth. Everybody has been glorified on you. Now I want to turn the slave of glory. I will say amen. Amen sí àwọn èèyàn people. ó son that's supposed to get the screen guy. We not. ọwọ́ àlọ́ gba ìwé ẹrù àbúrò rẹ̀ fi ń ṣiṣẹ́. he is not using that to to work in. àtọ̀ ọwọ́ àwàlú àbúrò ẹ̀ lówó máa wá dé sí ọjọ́ yẹn wọ́n fún ló wọ̀n wá ní sọ́dọ̀ o lè fọjọ́ mẹ́wàá lé kó tó fún eh! o lè fọjọ́ kó tó ní fún pé gan yóò fún mi ah! orí tó jùlọ ní sògùn lórí ah! ẹ̀ ọ̀rọ̀ àtàdúró kò sí lọ́sàn lọ́sàn àfẹ́ ṣiṣẹ́ kó ló bó ṣe rí nìyẹn o téèyàn jùlọ o ní mo sọ lẹ́ẹ̀kan pé obìnrin tó ti lọ lé ọkọ kọ́ padà kó lé ọkọ torí wọ́n dá dúró ẹni ó wá wà lé ọkọ ọmọ kó orí ọ̀fẹ́ lásán lórí should obtain. Ọba ti wá rí tí ń bẹ́ẹ̀ ní sí òsì ọkọ tó ń bọ̀ kó sọ̀rọ̀. A lọ fẹ́ gbọ́ kó. She want to start my husband. Ó jùlọ tẹ́lẹ̀. She was above me before. Ọ̀rẹ́ fún pé you are married today. They sang to her that o ti fẹ́ ọ̀kan lóde kò sí lọ́la náà. Ìdádúró dìde. Because of the delay. Ó tó jùlọ tẹ́lẹ̀. Well she was above me sábẹ́ gbòòrò fara náà. Ó ti dàbí She's not like aláìmọ̀ọ́sí. And novice. Mo fẹ́. Kẹ́lí mẹ́kẹ̀fà. Èkèrú ẹ̀mẹ́sẹ̀lì kàmá. Gbogbo tó jùlọ. Báwo ti wà bò? Tó sògo lórí rẹ̀. That is big God father. Ọjọ́ lọ sògo lórí rẹ̀ ọjọ́ ló sògbóná ọjọ́ ló sògbóná ọjọ́ ló sògbóná ọjọ́ ló sògbóná ọjọ́ ló sògbóná ọjọ́ ló sògbóná ọjọ́ fasali ó làwọn fẹ́ ṣe báyìí ah. ṣé màá lè máa go through ẹ báyìí wọ́n sọ pé nǹkan mẹ́sàn-án nǹkan mẹ́sàn-án náà lọ gbọ́dọ̀ wò báyìí rí ọba lọ bó ṣe yẹ kọ́ lọ. that you must examine if your life is not moving quite well. ṣé mo lè ṣe ẹyọ kan bẹ́ẹ̀ lónìí báyìí. sorry sir. o gbọ́dọ̀ bẹ you must visit the altar báyé èrè ọba ti lọ. you must examine the pẹpẹ rise from before altar. kí là ń pè ní pẹpẹ. what is meaning of ibi abá ti rí pẹpẹ. wherever there is an altar. a rí ẹbọ. sacrifice must be there. ibi abá ti rí ẹbọ. where they are making sacrifice. a rí àlùfáà. the priest must be there. ibi abá ti rí àlùfáà. where our priest is. a rí májẹ̀mú. you see covenant ibi abá ti rí májẹ̀mú. where there is covenant. a rí o ti ń bẹ lórí pẹpẹ. you see what is on the altar. ibi abá ti o ti bẹ lórí pẹpẹ. whatever you see what is on the altar. a rí ọ̀rọ̀. the word must be there as well. Amen pẹpẹ ẹ sà ẹni tí a ń bí nílé ilé ilé ilé àwọn ilé eléégún tó ti jẹ kó jẹ gbogbo ẹ pẹpẹ eléégún ti wà lára rẹ ọrẹ ni kò ní pẹpẹ wo ọkàn ló ti gba jésù ṣùgbọ́n gba jésù àárí ọlá jésù lára rẹ torí kò tí ì bí pẹpẹ wo ohun tí a ń pè ní pẹpẹ lágbára sa so wọn máa bí ọ lé eléégún ó ní mo ti bá dé ọ máa dákọ lé yín ni pé lé wa yá. you have to mention the name of the household for the altar to collapse. ẹ rí ọmọ tí wọ́n bí nílé babaláwo lọ́lọ́hùn gba Jésù òbí pẹpẹ wo ẹ lọ máa wo ìpè rẹ̀ lọ́jọ́ alẹ́ ó lè máa padà jáwé jágbò. check ah. out his calling his old age in my book people wan have or the other be a blessing. ìbí pẹpẹ wo because he says he demolish it. àṣẹjáde èlé mẹ́rù àbájá gbogbo pẹpẹ. every altar. ó dúró lórí ayé rẹ. that is on your life. ọlọ́run bí pẹpẹ yẹn nù. ara sanmi gba àlàáfíà torí kò bí pẹpẹ wo. because he didn't manage the altar. olóhùn àtijọ́ kọjá. his oath is a pass away. ọmọ tẹ́ ń tọrọ lọ́wọ́ Ọ̀ṣun Òṣogbo. Mm. kò bí pẹpẹ wo. ọ̀kàndé chọ́ọ̀chì nírètí ti ń jó. Ah. pẹpẹ ò tí ì wò ó. ayé rẹ̀ ò tí ì lè lọ. ẹ̀mí odò yẹn ń bẹ lára rẹ̀. ọwọ́ ló sápò ní ọ̀sálù àjò. ó ti gbé pẹpẹ rìnrìn àjò. ẹ mọ̀ pé rákẹ́lì náà gbé pẹpẹ bàbá rẹ̀ rìn. bí rákẹ́lì ṣe gbé pẹpẹ bàbá rẹ̀ rìn bẹ́ẹ̀ lẹ́ni ìyẹn náà gbé pẹpẹ ràjò ẹni tí màmá rẹ̀ ń ṣe àgbẹ̀ bíi jọ́ọ̀jì tó jẹ́ pé ó ní iye ọmọ tí ìyá rẹ̀ pa tó wà á dáyé tó ní kí sèrèrè ọmọ bọ̀ ọ wá ń kọ̀ǹpí ara rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ rẹ̀ yóò kọ́kọ́ bí pẹpẹ ìyá rẹ̀ wò ó torí ogun tí ìyá rẹ̀ dálẹ̀ ọ̀ràn yẹn ń bẹ lọ́rùn tiẹ̀. bàbá kò tí ì bí pẹpẹ ẹni ìyá rẹ̀ ṣàjẹ́. he that is mother happens to be a witch. bí ìyá rẹ̀ ti mú ọ̀pọ̀ ẹ̀jẹ̀. and sort out for blood. ọba tiẹ̀ gbàdúrà tó fi àdúrà ṣẹ́gun ìyá rẹ̀ pẹpẹ tí ìyá rẹ̀ máa ń lẹ̀ bọ́ tó ti di pẹpẹ wọ́ọ̀lì. she is here to demolish it ìdí nìyẹn tẹ́lọ̀ mi ò fi sọ pé ọ̀tọ̀ òun ogun tún le. though the enemy is there but the battle is still there. torí òdì ìbí pẹpẹ wo ẹlẹ́mẹ̀rú ẹ̀mẹ̀kẹ́ta pẹpẹ tó ń ṣògo lórí ẹ̀ báyìí lọ́lúwa sọ pápá ìyá ìyanu lẹ̀ lọ́wọ́. Ìpẹ́pẹ́ sì ní. Altar. O tó rọ̀ mọ́ pẹpẹ le. What has to do with altar is so strong ẹ̀rí mose ń sisi olúwa kò ní pẹpẹ wo ní sisi olúwa pẹpẹ bẹ́ẹ̀ ni pẹpẹ ọ̀dájú ni pẹpẹ lé léfì léfì simoni àti léfì ọmọ ìyá kan náà ni wọn ẹ mọ sẹ́ńtì bá yá ara wọn jẹ́ ni wọ́n fàbúrò wọn lóyún wọ́n wá lọ bá odidi orílẹ̀-èdè wọ́n fàbúrò wọn lóyún bẹ́ẹ̀ bá rojú rere ọlọ́run bẹ́ẹ̀ rojú rere wa ẹ̀jẹ̀ adábẹ́ fún yín ẹ lọ dábẹ́ yín wọ́n wá dábẹ́ fún wọn ara kan gbogbo òlú yẹn ọjọ́ ara kan wọn démọ́nì àti lẹ́yìn ìyàwó ìlú yẹn wọ́n sì pa gbogbo wọn. and they slaughtered ah, all of them. jacob pé torí ẹ ṣe lẹ́yìn ọlá ò ní bá yín dàpọ̀ lẹ́yìn. my word to not mingle with you. Mósè gbàgbé Mósè báwọn èèyàn bí pẹpẹ tiẹ̀ wọ́n kò bí pẹpẹ tiẹ̀. people to demolish other people. àṣẹjáde pẹpẹ tó lòdì sí ayé rẹ tó dá ọ dúró pẹpẹ yẹn yanu náà. ó ní oyún mẹ́ta fún ọ. she was pregnant. olóòtí rẹ bí ọsẹ oyún mẹ́ta ọ padà fẹ́ mọ́ ó disappoint yẹ ọwọ́ à ń sọ wípé kò sí kankan ọwọ́ adẹnu ayé olóòkè ó tó wálẹ̀ padà pẹ́pẹ́ ẹ̀ka ti dúró tó ń béèrè fún ẹ̀jẹ̀ san. there is another that is requested for the blood àwọn pẹ́ wọlé ẹ̀sà bọ́ọ̀bà lọ àwọn pẹpẹ kan bẹ tó gbọ́dọ̀ wó. if you want to proceed as a man of God gbogbo pẹpẹ tó takò ayé mi ẹ yanu lẹ wà á máa fà wálé pẹpẹ tó takò ayé mi ẹ yanu lẹ ẹ yanu lẹ ọyọyọyọ. landlord. pẹpẹ sa bí ọba wo ọsọnà ẹrẹ ní ọlọkọ wàhálà fẹ ṣiṣẹ́ ọkọ ọkọ lè jáde àlùjánu pẹpẹ ọ̀padà bí pẹpẹ wà wọ́n bá ti bí pẹpẹ ọkọ ọ̀run kankan yóò torí bí pẹpẹ wà làlùjánu pẹpẹ ọ̀run ìdí nìyẹn ọ̀sẹ̀sẹ̀ ya pẹpẹ mẹ́ bring down that is why she can be free. ẹni nílé àbọ̀ rẹ̀ tí wọ́n ti pa ọ̀pọ̀ ẹ̀jẹ̀ lẹ̀ bàbá bàbá wọn wọ́n ta ọ̀pọ̀ ẹ̀jẹ̀ lẹ̀ òbí pẹpẹ wó ó ní mo ti gbà ah, ẹ wà á rí nínú pé yóò máa jìyà ẹnìkan lọ rí bàbá wa lóluwà kan nígbà tí ń bẹ láyé wọ́n ní ká gbàdúrà fún wọn láwọn gbàdúrà fún wọ́n ní olúwa láwọn mọ gbàdúrà fún wọ́n ní kí ni mo ṣe wọ́n ní olúwa wípé màmá rẹ àjẹ́ ni olólórí àjẹ́ nílùú wọn ó sì pa ìránṣẹ́ kan tó ràn wáyé somebody that is thirty days old. wòlíì àgbáyé ni ṣùgbọ́n màmá rẹ pa torí màmá rẹ pa ẹni yẹn torí ẹ̀ ló ń ọlọ́run fi pè ọ́ láti fi yàyà rẹ jẹ ọ. to give you your mother's punishment. Hey, tẹ́lẹ̀ àgbà pé ìyá lọ dáràn sẹ́sà bíi tí ń bẹ ní pẹpẹ nìyẹn sà àwọn afogún fún yàn wọ́n afogún fún yàn ẹ wo mi sà pásítọ̀ kan ọlọ pásítọ̀ olùṣọ́ àgùntàn ó di olùbágùntàn sùn àwọn ní ọ̀dà yìí kó kójú tó àgùntàn ọlọ́run ọmọ ọgbọ́n máa kọrin sùn ọmọ akọrin yẹn wá lóyún wọ́n wà lọ sẹ́yìn fún ọmọ akọrin tó kọ́ ẹ̀jẹ̀ ọ̀wà dúró ẹ̀jẹ̀ ń yà ẹ̀jẹ̀ ń yà ẹ̀jẹ̀ ń yà ẹ̀jẹ̀ ń yà pásítọ̀ yẹn rò pé òun ṣe jẹ ni òun jẹ́ gbogbo sẹ́ẹ̀ránṣẹ́ tó ní sí dàrú kódà ọ̀sẹ̀wọ̀n torí wo mẹ́sàn-án ó ń tà ń pè ní pẹpẹ lẹsà ẹ pariwo pẹpẹ lé wa ó mi dúró ẹ yanu lẹ wà á máa fà á ẹ nẹ mẹrù ẹ pẹpẹ lé wa ó mi dúró ẹ yanu lẹ ẹ yanu masanya akewe meseda eya eya eya eya eya eya eya eya eya eya eya eya eya lule.

Jésù. ah ibi à ń lọ jìnnà sa ìgbà kẹta la bẹ́ẹ̀ gbà yìí orí pẹpẹ nìkan ni mo fi wà àwọn nǹkan tó gbọ́dọ̀ fura tí mo bá lọ mo dẹ̀ máa sọ ní méje méje tó wọ́n sùn kéje la wa máa sà ní kapa ẹ sà ìdí nìyẹn sà bẹ́ẹ̀ fi gbọ́ pé pásítọ̀ báyìí ṣe báyìí pásítọ̀ sáyẹ̀ ṣe báyìí ọ̀tọ̀ ní ìpè ọ̀tọ̀ ní pẹpẹ. altar is quite different so èèyàn lè ní ìpè ìfàmì oró yàn látọ̀run nìyẹn pípẹ́ pé ọba wó ogun lé wọn máa jà read your bible very well sọ́ọ̀lù ti sọ láti bẹ̀rẹ̀ ìran àwọn kì í jìnnà dókè ẹ̀yà àwọn ẹ̀wìn àwọn èdókè ṣùgbọ́n samuel fi jọba lágídí ó sì ti sòótọ́ pé ìran àwọn kì í there is an issue of the generation to get to the top. òróró kan ṣoṣo tí samuel dà lé lórí ní gbé kìtì dáfídì ò pa. the reason why david was not visible was the election. ọba ọdún méjì péré lẹ̀mí ọlọ́run fi jáde kúrò lára rẹ̀. but the spirit of God was in for two years and left him. lófin tí ọba bí pẹpẹ wo tó o ní pè ó misbehave ẹ̀mí ọlọ́run máa kúrò lára rẹ̀ òróró lókùtà yé ọmọ rí lórí ẹ̀ tí wọ́n fi máa pè pásítọ̀ tòróró ò lè mú tó nílò wá ẹ̀mí ọlọ́run ló lè mú wá ó sẹ́mi ọlọ́run torí pẹpẹ ẹ̀yà bẹ́ńjámẹ́nì ó dìde sí pẹpẹ bẹ́ńjámẹ́nì mú wọn wálẹ̀ padà àṣẹjáde oh, gbogbo pẹpẹ bó fẹ́ mú ayé rẹ wálẹ̀ pẹpẹ ẹ̀yẹ yanu rẹ lọ́wọ́ sẹ́ẹ̀ ti rẹ́dì. ìdí nìyẹn àwọn èèyàn wà máa dájọ́ rẹ̀ pé pásítọ̀ ló sì pera rẹ̀. kò tí ì bí pẹpẹ wo ni. he is here to demolish the altar tí ọba tí ìdí pẹpẹ wọ àti lè dá àyà titun sínú rẹ̀ ẹ àwọn ọba kan jẹ nílẹ̀ wọn àfi pẹpẹ wọ Ọlọ́run ọkọ rẹkọgnẹsì wọn dáadáa nígbà tó ìtàn wọn a ló ṣe bí Dáfídì a kò bí pẹpẹ wọ àbùkù wọn nìyẹn orin dáadáa torí kò bí pẹpẹ wọ bíbélì ọsọ bẹ́ẹ̀ nígbà odori solomoni oh, solomoni ma pẹpẹ tọtọ nígbà solomoni ma bayé ara rẹ̀ jẹ́ ọmọ pẹpẹ búburú. he built a bad ah, altar nígbà tọmọ pẹpẹ búburú ọlọ́run ẹ̀ mi wèrè kọ́ lọ́ba ó ní mental problem wọ́n ní kílẹ̀ rí báyìí ó ní vanity upon vanity. ó ní asán nínú asán. Hmm tó pẹ́pẹ́ tí Solomoni build the altar like òun lọ fà tíjọba fi bàjẹ́ lọ́wọ́ ọmọ rẹ̀. was the reason why his son lost the kingdom and throne. tó jẹ́ ọmọ àmọ̀ kò sẹ̀ ṣùgbọ́n bàbá rẹ̀ ń ma pẹpẹ pẹpẹ búburú tí òbí ma tó dá ọ dúró anamaru àkàbà pẹpẹ yẹn yanu lẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ ọwọ́ tó sókè ẹgbẹ́ pẹpẹ tó dà mí kúrò ẹ̀yánulẹ̀ ẹ̀yánulẹ̀ ẹ̀yánulẹ̀ ẹ̀yánulẹ̀ wájú ẹ̀yánulẹ̀. Ah! tí ìbí pẹpẹ wó àpè ọ́ àyàn ọ́ ni. You are just chosen. Inú ọyàn sọ́ọ̀lù. Ìjọba sọ pé kó o tó lè jọba ọ lọ Amaleki ó bí pẹpẹ Amaleki bọ́ ọ bá bí pẹpẹ Amaleki ogun tó borí ìran rẹ̀ lọ́dún bí ẹsẹ̀ ìwọ lọ borí ogun wọ́n padà wá nígbà ńlá tó sí ọlọ́run so ẹni àpè láàyàn bí ọba bí pẹpẹ wo àdèsè lógun. Ìdí nìyẹn sà. Bọ́ọ̀ bá wá ń fagídí wá ìṣelógo tó ń ṣe fọ́ wa náà. Ìṣelógo tó bá fi fọ́ wa náà wá kò lè dalẹ̀. glorification of our neck cannot get your old age. a tètè tún dànù. it gets cannot. torí àṣẹ lógo ìfagídí wa. because God glorifies reason. àṣẹ jáde. gbogbo pẹpẹ búburú. tó takun ayé rẹ. báyìí lọ́dúnwá sọ. ó yanu lè náà. ẹ̀kẹ́ ló là ń lọ yìí. ẹ̀kẹ́rin àṣà lè kábàyà ìlú ètò ẹni ọ̀dálẹ́jọ́ ò lè dálẹ́jọ́ pẹpẹ ni o. don't join the person that he did not destroy altar. pẹpẹ ọ ma sọ pẹpẹ lé àná. out of my house. pẹpẹ lé ọkọ. out of my house. kọjá mi dúró pẹpẹ àwọn ọ̀gá kọjá mi dúró ẹjá lulẹ̀ sílé bàbá ẹjá lulẹ̀ ẹjá lulẹ̀ ẹjá lulẹ̀ ọyọyọ. Thank you. olófà màmá rẹ nọ́ọ̀sì ni ọ̀sẹ̀ ọ̀pọ̀ oyún pẹpẹ ń bẹ ńlẹ̀ fọmọ. There is an altar for our children. Ah, obìnrin tí mo lọ wá rí mi tán mo wá rí mi lórí òkè. The woman they brought me. Tí mo sọ fún pé màmá rẹ lọ́sẹ̀ o. Your mother was one of those that were suffering. Mo ní ọ̀dọ̀ pé ìyá rẹ̀ wá. Ó pe ìyá wa. Nọ́ọ̀sì nìyá. Màmá sẹ́ oyún oṣù márùn-ún. She aborted five month pregnancy for someone màmá olóòní di owó olé gbani ọlọ́wọ́ a nítorí ọ̀sẹ́ yóò òun wá sí ọmọ rẹ̀ náà nínú pé òní bímọ ah, ah, ah, daughters be barren. Màmá lọ́mọ pẹpẹ, ọmọ ní jìyà rẹ̀. Ẹ má gbàgbé, Gideon ló dá mẹ́jẹ̀ mọ́ pẹpẹ. Ọmọ Gideon ló sè. It was daughter that perish. Àbí Jẹ́fta. Jẹ́fta tí mo bá lọ tí mo bá ń bọ̀, oko tó bá pàdé mi lẹ́nu ọ̀nà ọmọ ló jìyà pẹpẹ bàbá ló dá májẹ̀mú pẹpẹ àṣẹjáde pẹpẹ tí òbí rẹ gbé lọ tí ìwọ ń jìyà lórí ẹ pẹpẹ yẹn yanu lẹ lórí a ń lọ nígbà karùn-ún sa ẹ sà àwọn agbẹ̀bí tọ́ bá rí agbẹ̀bí tí ń gbẹ̀bí kò sí ẹni nọ tí ọba sẹ́yún tí ò ní nílé o if she hmm. no complete abortion she will have her own house. bẹ́ẹ̀ ni sir any any doctor àbí nurse tí ọba sẹ́yìn it is compulsory for them to have their own house torí pé olúwa lọ sọ pé torí ẹ̀yin ìyá agbẹ̀bí ẹ pa gbogbo ọmọkùnrin ní bẹ ní israẹli ní goseni olúwa compensate wọn kọlẹ fún wọn láti gbà yẹn ní ẹni doctor abẹni nurse tí ọba ṣẹ́ oyún tí ọba wùwàkiwà tí ọba ọmọ ó qualify láti ní ilé lórí no matter bó ti wù kí ègún lé wọn lè dùn pẹ̀lú olódùmarè nìyẹn fún ọ àṣẹjáde pẹ̀lú márùn àkàbà pẹ́pẹ́ abàmì táyé ń lò ní olórí wọ́n yí alulẹ̀ lónìí. ẹ pariwo gbogbo pẹpẹ ibi tí mo là kọjá maselu akabada yamasani kọdáyé mi dúró ọyẹ ìyanu rẹ pẹpẹ bí mo bẹ̀rẹ̀ kọdá mi dúró ọyẹ ìyanu rẹ ọyọ yẹ. هيا Kava dama ruaka tẹgbà kẹfà la ń lọ yìí ẹ máa sọ pé ẹ̀mí mímọ́ say holy spirit pẹpẹ kí pẹpẹ tí ọjẹ ń lọ. yanni ọtọ la mẹ lọdún tó fọwọ. ẹ bá ń yálulẹ̀. láti be demolished. Ah abíwọ ọwọ́ Ọ̀ṣun Òṣogbo ni wọ́n ti tọrọ owó obìnrin ìwọ ọkùnrin ifá wa ń wá nìwọ wọ́n máa pọ̀ mọ́ra wọn òòṣà pàdé òòṣà wà méjèèjì dàlù jan. ìrìn àjò àyàn máa máa dàbí ìgbà téèyàn sọ́ọ̀gù hmm. pẹ́pẹ́ àwọn èèyàn mi máa ń wá o a máa gbé pẹpẹrú láti dáyàn mo wà bí mo fẹ́ kúnlẹ̀ kí n máa lọ ọlọ́run ní pé òní ni wọ́n fẹ́ parí sí ayé rẹ o ó ní ẹran èèyàn ni wọ́n fẹ́ lò ó ní chọ́ọ̀tì kan ní ìdí àpẹ́ owó ti parí ayé rẹ rẹ̀ ó ní oorun ọ̀gbọ́dọ̀ wọ́n tilẹ̀ òfin mọ́ ọba busẹ́kún mi nígbà mo dìde mo lọ ra tọ́ntọ́n àti orógbó mo ra tọ́ntọ́n pákẹ́ẹ̀tì kan orógbó toróluwa ní ìgbọ́dọ̀ tilẹ̀ òfin mọ́ mo wá jókòó bí wọ́n jẹ orógbó mo ń dá tọ́ntọ́n mo wá mo ṣe ogun láyé ni lẹ́sù wáyé fẹ́rẹ̀ yìí náà àwọn pásítọ̀ náà ni o àwọn náà ló mú pósítà mi tó fẹ́ fi ṣe o wọ́n wá wá ẹ̀rìn èèyàn wọ́n dẹ̀ lọ ṣiṣẹ́ ohun tí wọ́n dẹ̀ parí ó dẹ̀ jáde náà ti ran lóòótọ́ nígbà tí òrìṣẹ́ jẹ́ ó dẹ̀ lọ sínú ìyàwó ẹni yẹn ìyàwó ẹni lóṣù mẹ́rin lọ hospital. and she spent four months in an hospital torí ibi tí wọ́n rán lọ kò ṣẹjẹ bẹ́ẹ̀ pẹ́pẹ́ kí pẹ́pẹ́ tó dìde sí mi ó dà mí dúró ó yà yàrá ó yà yàrá ó yà yàrá ayọyọyọ. tó gbẹlẹ kejì gbogbo pẹpẹ àwọn èèyàn mi máa ti ń bá mi jà. every other the same that is fighting with me once and the same look at me. olófin burú mo ti sọ pé tí n bá parí màá fẹ́ lórí ìwọ àti wòlíì rẹ tọ́ ọ bá ní wòlíì tọ́ bá ti lè bínú tó jẹ́ ni tó máa ń bínú tọ́ ọ bá dìde yóò mọ̀ wá lẹ́wọ̀ toríjọ́ ọ̀nà bá bí ó lè ba gbogbo tó kó lọ́jọ́ tọ́ ọ ní wòlíì tọ́ bá ti lè bọ́ ọjà jù bọ́ ọ gbìyànjú kọ́ ọ sáfù yóò

tọ́ ọba ní wòlíì tọ́ ọba jẹ́ onígbéraga ogun tó o gbé dọ́dọ̀ rẹ̀ ò lè sẹ́ o torí ìgbéraga ló fi rìnrìn àjò ẹ̀sà elisa oníran wá níbí yọ́ọ́ mọ̀ pé wòlíì kan bẹ ní sẹ́ẹ̀lì ọwọ́ aràn dé uh, nígbà námánì dé olúwa ní gbólóhùn ìgbéraga nù ohun tó yẹ kó sọ ni pé ràn wá yọ́ọ́ mọ̀ pé ọlọ́run ọ̀kan bẹ ní sẹ́ẹ̀lì ṣùgbọ́n tọrọ dákọ̀ pé wòlíì ọlọ́run sọ pé him. Oh. ọ gbọ́dọ̀ jáde sí. you must not appear to him. èmi ah. ni màá ṣiṣẹ́ kèsì rẹ̀ if not ọ yẹ kí Èlísà ò gbọ́wọ́ lé ní ṣùgbọ́n Ọlọ́run ní òun ti lọ gọ sínú odò sọ pé kó lo odò kó lè mọ̀ pé ìwọ kọ́ ló ṣiṣẹ́ èmi ní ṣiṣẹ́ ìtò ìdílé láìsà òfin lágbára láti jáde nìyẹn kò lè jáde sí torí Olúwa ṣe mọ́lẹ̀ torọ́ fi ọ̀rọ̀ sọ ràn wá níbí lọ́ọ́ mọ̀ pé wòlíì kan kò sí wòlíì kan kan ọlọ́run ti wòlíì ẹni ọlọ́run lò lórí ogun sẹ́ ẹni tí ọba wo mi sà bọ́bá ọba wa sọ̀rọ̀ ẹ̀dí kàtà ogun ọlọ́run ìbá pin ìbá ọba fi ogun èèyàn cháàjì owó ìwọ kọ́ ọ̀ lágbára lórí ogun ìwọ tọ́ ọ cháàjì owó náà lógun ọ̀ ń bẹ náà títì ẹ̀ náà wá gbọ́ ẹni oní ó fún ọ ní twenty thousand ogun bá sẹ́ ọ lè wọ́n ní one million. bẹ́ẹ̀ ni sáà ṣùgbọ́n bá ọba ti jẹ iṣu tó jẹ egun egun tó yẹ kó gbé ẹni ó egun tó wá fi egun gún yẹn jẹ ọjì hmm. àmọ́dún ọjà ayérayé now amakabarua ọdún ní kò gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ jáde kó lè mọ̀ pé mi ni màá ṣiṣẹ́ kódà kò ní lo odò tó dáa èmi olúwa náà lọ gọ sínú odò tí ọ̀dà kó wá bẹ̀ kó wá farajilẹ̀ àṣẹjáde bá pé àwọn èèyàn ìkà tó lòdì sí ayé rẹ olúwa bí pápá ẹ̀yà màsẹ́ẹ̀lì kápẹ́rù àṣẹlẹ̀ kàmá torí ẹ̀ kò lè jáde sí kò ní orí ọ̀fẹ́ àti jáde toró gbéraga ó sì ọ̀rọ̀ sọ ìyàpọ̀ ni ó sì fẹ́ o ọlọ́run ni ó sì sẹ́ mm. èèyàn kọ́ ni ó ṣẹ́gun o ọlọ́run ni ó ṣẹ́gun má jẹ̀mú ìpele yẹn lè fi gbàdúrà ọlọ́run ni ìdáhùn rẹ̀ ṣùgbọ́n ọba ti ń gbé ògo ọlọ́run fúnra rẹ̀ ẹni yẹn lọ díẹ̀ díẹ̀ wọ́n ìgbógun ọlọ́run fún yàn ọlọ́run fún ebá yẹn pé yọ sànú ẹni yọ sànú ẹni lè pè ọ́ àmọ́ yẹ gbẹgbẹ̀rún tí ń rìn kí ayé tó alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọ̀ gbọ́dọ̀ ríra rẹ bíi pé wọ́n lọ dáa jù tó ọba jẹ́ wọ́n. Elijah olúwa ní bọ́ọ̀ bá fẹ́ kú lọ kú kí ló jẹ́ olólùwọ́ ní Jósùà lóun rìtáyà ó wò ṣiṣẹ́ mọ́ Ọlọ́run sọ fún Jósùà ó tí ì lè rìtáyà o iṣẹ́ tó ń bẹ níwájú rẹ ilẹ̀ pọ̀ tó gbà ṣùgbọ́n kò di ọ̀dọ̀ Èlíjà Èlíjà wípé èmi nìkan ló kù Ọlọ́run ní ọ̀rọ̀ àrífín wò lù wọ́n pa àwọn wòlíì mi mọ́ irinwó wòlíì wọn àforíbalẹ̀ fún báàlì irú ènìyàn pọ̀ irú Ọlọ́run ni ò sí àṣẹjáde ẹlúmẹ mèrúà kápáyà adada yẹ mèrúà pẹpẹ abàmì tó ti dé sí ọ Ọlọ́run bí pẹpẹ yẹn rẹ ẹlí ti jẹ́ pé ogun rẹ̀ ní mowó wá bọ́ ọba lógun á gbàdúrà kó wá kó wọlé wá o ó dàbí dókítà tó fẹ́ tọ́jú aláìsàn ni o ó náà gbàdúrà pé Olúwa jẹ́ wọ́n gbà aláìsàn wá o bó ṣe rí nìyẹn ẹ wá gbọ́ mi dáadáa wọ́n yìí fogún gbowó léèdì ọ̀bá ìwé rẹ̀ tó babalọ́lá sọ pé no ó ní owó owó ọpẹ́ ni wọ́n gbà wílíìlì wọ́n lè sí ọ lóore ju tó fẹ́ fagbára gbà lọ ṣùgbọ́n bá ọba ti mú ogun wọ̀ tó ń fo gbogbo wọn ọ̀làlẹ́ ó lè ré láàárọ̀ ó lè ré lọ́sàn-án alẹ́ lolúwa dúró dá alẹ́ máa lé lórí ibi tó rìn lọ ibi tó yẹ orin lọ ògo olúwa ni wọ́n yìí gbé fún yẹn ọjọ́ ọlọ́run ti dá ọ ló ti dá ń tọ́ jẹ̀ láyé bá ọba jẹ jẹ owó lọ́nìí bọ́ ọ bá jẹ owó lọ́nìí bọ́ ọ bá kọ́ mọ́tò mẹ́wàá jọ owó lọ́nìí a pè ọ́ ni gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ṣe ṣe olùṣọ́ àgùntàn ládàá. má ṣe dàyà má kàn pé àwọn èèyàn mi tó lòdì sí ajé rẹ wá pé èèyàn yẹnu rẹ kò kọ́lé báyìí láti gbowó ṣẹ́ tí ò ṣe. he was unqualified to collect money of the world. ìdí tó lùwà fi ní ọ̀gbọ́dọ̀ gba nǹkan lọ́wọ́ náà òun kọ́ ló ṣiṣẹ́ ọlọ́run ló ṣiṣẹ́ so òun kọ́ ló lówó ọlọ́run ló lògo. God is the one that has the glory ọwọ́ afẹ́ gbowó ọlọ́run nínú ọ gbọ́dọ̀ gba nǹkan kan ṣé bẹ́ẹ̀ mi ni mo gọ́ ọ́nú odò tí ma kàfà táyà ní ma kàfà tí mo mú lára dá o ò lè gbowó lọ́wọ́ rẹ̀ èmi ni mo lògo kọ́pẹ́ ọmọ àlọ́ ṣé ẹ mọ̀ pé torí ìyá Mósè gba owó Mósè lọ́wọ́ Fáráò torí ẹ̀ ní òjò jẹun ọmọ bẹ́ẹ̀ni ó yẹ kó gbowó ọ̀yà lọ́wọ́ Fáráò ó yẹ kó ẹjẹ ń bá ẹ lọ́fẹ̀ẹ́ ó wá gbowó sẹ ń jẹ ọmọ nínú oyún kọ padà jẹ ń mọ ògo Mósè di Ọlọ́run lè kó láyé torí wọn ì play game fọ́lọ́run short ò sí wájú ẹ maseli akaba elumekeba adamaru akaba yabusa abami ni pẹpẹ tó dìde sí ayé rẹ báyìí lolúwa sọ pẹpẹ yẹn yanu rẹ níwájú so ọlọ́run ló ní gbogbo ògo now nígbà tó dé padà ọfẹ gbowó ọkọ ní báyìí ìní mímú ládàá tó gbọ́ máa lọ o tó jó sépè fún gíásíàsì kékeré tó ọgbà òpè olúwa ló ní sẹ́ rẹ̀ olólowó rẹ̀ olóòrùn ní amagbàgbà ìwọ lọ́gbà sàkókò rèé torí àkókò táwọn sáàpù punishment pé wọ́n sí ọ̀rọ̀ sọ lọ́wọ́ àkókò yẹn ló tó lọ́gbà rí bá ó ní sàkókò àti gbóúnjẹ rèé àkókò kọyà sáàpù punishment pé wọ́n sí ọ lánàá. Hmm masali kaba sẹ́nìkan lè ké pẹ́pẹ́ àwọn èèyàn mímọ́ pẹ́pẹ́ òkò tó dá mi dúró ẹ̀yálulẹ̀ ẹ̀yálulẹ̀ ẹ̀yálulẹ̀ ọjọ́ yọjọ́. Thank you. 해야누 해 해야누 해 해야누 해 house mi ilé ìyá mi mi ilé àná mi mi agbègbè mi ìjọ tí mo lọ pẹpẹ tó dá mi kọ́ olúwa yá mi. Oh, inaru amasali kapa iduri amayali akapa elomekeba adayali makaba Olúwa dìde mi ilé baba mi ilé ya mi agbègbè mi ìjọ tí mo mọ̀ pẹpẹ tó tẹ̀ mí kúrò ẹ̀yẹ́ lulẹ̀ ọ̀yọ̀yọ̀yọ̀. pàmò mo dúró bí agbẹnusọ olódùmarè nípa ẹnìkan israẹli wọnú ìdè nípa wòlíì kan àtúwọ̀n lè àṣẹjáde mo dúró bí agbẹnusọ olúwa pẹpẹ tí a yé lò láti dá o dúró báyìí lọ́lúwa sọ ó yanu lẹ̀ lọ́wọ́ maseli ekeba enumeru ekeba asẹjade mẹpẹti ayé ọsọdọ láti dá ọdún ọ yanu lẹ náà mo sọ tẹ́lẹ̀ lórúkọ bàbá lórúkọ bàbá lórúkọ ẹ̀mí bá gbé àwọn ọ̀dájú bá dá ọdún ọ yanu lẹ lọ́wọ́ ọ yanu lẹ lọ́wọ́ lè lónìí wọ́n yẹnu lè lónìí wọ́n gbé àwọn ìkà ní masẹ́lì kaba àwọn tí ò láàánú ọdún orí ẹ̀ pẹpẹ tí wọ́n gbé tí wọ́n fi dá ọdún mọ bẹjẹ wọ́n yẹnu àárọ̀ enough is enough pẹpẹ tí wọ́n gbé láti fọjú ẹyẹ wọ́n yẹnu lẹ̀ wọ́n yẹnu lẹ̀. yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wá yá lulẹ̀ wáyálulẹ̀ wáyálulẹ̀ ọlọ́run ìrànlọ́wọ́. ìrànlọ́wọ́ fún mi méjì méjì. Ah, ọlọ́run ìrànlọ́wọ́ o ẹ̀mọ́nà o. Ah, ìwọ ni mo ń oh, wojú bàbá. Ah, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ bàbá mi wá ṣe ìrànwọ́ fún mi. ọlọ́run ìrànlọ́wọ́ mi. ọlọ́run ìrànlọ́wọ́. ìwọ ni ìrànlọ́wọ́ mi. lọ́wọ́ ìrànlọ́wọ́. Bàbá mi á ṣe ìrànwọ́ fún mi. Mo ń gbójú rẹ̀. Mo ń gbójú rẹ̀ o. Ọlọ́run ayọ̀ ayọ̀ bàbá. Paris. gba lẹ́tà wọ́n gba àṣeyọrí wọ́n gba ògo wọ́n gba ìyanu wọ́n gba àràlọ́wọ́ wọ́n gba àlàáfíà wọ́n gba ìgbéga wọ́n gba ayọ̀ wọ́n gba ìdùnnú wọ́n gba ìṣẹ́lẹ̀ wọ́n gba ìṣẹ́lẹ̀ wọ́n gba àràlọ́wọ́ wọ́n gbójú rẹ̀ wọ́n gbórí ọ̀fẹ́ wọ́n gbẹ̀mí mẹ́rin wọ́n gba agbára wọ́n gba wà mẹ́rin wọ́n gbójú rẹ̀ wọ́n gba wà mẹ́rin wọ́n gbójú rẹ̀ wọ́n gbórí ọ̀fẹ́ wọ́n gbà sẹ́yọrí wọ́n gbà sẹ́yọrí mi ò jìyà ayé mi dìde mo dìde mo dìde mo dìde mo dìde mo dìde mo dìde mo dìde mo dìde mo dìde mo dìde mo serere mo dìde mo dìde o bẹ́ẹ̀ ni kò rí Jésù Olúwa wa ọ̀yá gbé oyin yẹn o ìgbà mẹ́ta láàṣì. bẹ́ẹ̀ àti sílẹ̀ àkọ́kọ́ ìgbà kejì rẹ̀ bu oyin yẹn sọ́wọ́ ìgbà mẹ́ta la se gbé oyin rẹ̀ bu díẹ̀ sọ́wọ́ ìgbẹ́ tí ènìyàn yà ìgbẹ́ tí sinsin náà yà táyé kórìíra ìgbẹ́ yìí ló yín yà nínú gbó táyé wá kiri gbogbo ibikíbi tẹ́gbẹ́ rẹ ti ṣàṣìṣe láyé ọ̀yá ìwọ lọ rí ojú rere wa anama kavaruwa masadaya mo bá jésù i talk to jesus láti inú agbára rẹ̀ from his power gbogbo ibi tó o dé tẹ́lẹ̀ tọ́nà ti dé wherever you have the way out amá lónìí ọ̀nà bẹ̀rẹ̀ sí í là. mo sọ tẹ́lẹ̀ ẹ̀bọ yìí yẹn sọ́wọ́ uh, ẹ̀bọ yìí yẹn sọ́wọ́ ẹ̀bọ yìí yẹn sọ́wọ́ ẹ̀bọ yìí yẹn sọ́wọ́ ẹ̀bọ yìí yẹn sọ́wọ́ mo sọ tẹ́lẹ̀ àṣẹ ìrànlọ́wọ́ láti ọ̀run wá ànàmọ́ akábáwà oh, lórúkọ jésù ó wọnú ayé oyin ni wọ́n fi ṣe mánà oyin ni wọ́n fi ṣe mánà tí ọmọ israẹli mú lágijù tán jẹ lágijù o o sọ pé fún wa ní oúnjẹ ọ̀run jẹ nìyẹn Exodus chapter fifteen verse thirty one oyin ni wọ́n lò tí wọ́n fi lù ní mánà ìyẹn ni pé wọ́n lo oyin lọ́rùn láti wọ́n wọ́n pe orúkọ rẹ̀ ní mánà ó dàbí irúgbìn kúndà mánà fi sàn ju oúnjẹ kóúnjẹ lọ. that's why àṣẹ jáde mo sọ tẹ́lẹ̀ sókè tó o sọ̀wọ́ gbogbo díjẹ́ ìkórè ó jáde nínú ayé iná masudali kaba yamasali kaba lónìí ó ti ń jẹ́ ìkórè mo gbàdúrà ó jáde láyé ìkórè. ìkorò jáde. ìkorò jáde. ìkorò jáde. àdùnwọ̀ ọ̀rọ̀ ayé mi lọ. ìkorò jáde láyé. ìkorò jáde láyé. má jẹ̀mú ìkorò. báyìí lolúwa sọ. wọ́n bàjẹ́ lórí ayé mo fi oyin súre fún ọ. I use only to bless you. májẹ̀mú ìkorò ó bàjẹ́ lórí ọ̀rọ̀ májẹ̀mú ìkorò ó bàjẹ́ lórí ọ̀rọ̀ ó ti mú ìkorò wọnú ayé rẹ̀ ó di adùn lónìí àṣẹ adùn kọ́ bà ní ọ ìkorò dópin láyé ìkorò dópin láyé ìkorò dópin ìkorò dópin yóò dópin láwòye yẹn. líkẹ́ ọ̀nì. báwo ló ṣe rí nígbà tó la. fantabulous. ó dùn. báwo ló ṣe rí. ó dùn. sọ pé ayé mi dùn. ayé mi dùn. ayé ọmọ mi dùn. ayé ọmọ mi dùn iṣẹ́ mi dùn. iṣẹ́ mi dùn. iṣẹ́ ọmọ mi dùn. iṣẹ́ ọmọ mi dùn. ayé aya mi dùn. ayé aya mi dùn. iṣẹ́ aya mi dùn. iṣẹ́ aya mi dùn. adùn wọnú ayé. adùn wọnú ayé. èmi ọmọ kóró mọ́. èmi ọmọ kóró mọ́. ó ti jẹ́ adùn lónìí. ó ti jẹ́ adùn lónìí. mi ò gbọ́dọ̀ jẹ kóró mọ́. mi ò gbọ́dọ̀ jẹ kóró mọ́. wọ́n jẹ́ adùn lónìí. ọmọ tó ti inú mi jáde. ẹ ẹ lè mọ kóró mọ́. wọ́n jẹ́ adùn lónìí. aya tí mo fẹ́. ẹ ẹ lè mọ kóró. wọ́n jẹ́ adùn lónìí olóore mi ẹ lè mọ̀ kóró adùnwó ayé mi adùnwó mi mo ti gbé adùn mi èmi di adùn mo di adùn o mo di adùn o mo di adùn o mi ò tó mọ bí mọ́ ayé ò lè rí mi mọ́ wọn à lè rọ́mọ mi mọ́ mo ti ga lónìí ọ̀nà mi là ó ṣe é ẹ̀yin olóore ẹ máa wá mi wá olùrànlọ́wọ́ ó ti jẹ́ adùn ẹ máa ràn mí lọ́wọ́ lórúkọ Jésù aláàánú bó ti jẹ́ àdùn ẹ máa ṣàánú mi ẹ̀yin olùgbé orí ẹni sókè níbo lẹ wà ẹ máa wá mi wá olóore tí iṣẹ́ mi nílò ẹ wá iṣẹ́ mi wá bó ti jẹ́ àdùn àdùn ìkorò tán àdùn ìnira tán àdùn àìní tán àdùn gbèsè tán àdùn kò sí tán mo gbé àdùn mi ayé mi dànù ayé mi dànù àmín àmín àmín àmín bíbélì wí pé bẹ́ẹ̀ ti wí létí èmi olúwa ni màá ṣe màmá yẹn ni very sweet mo sọ tẹ́lẹ̀ àdùn wọnú ayé rẹ̀ àdùn wọnú ìgbéyàwó rẹ̀ àdùn wọnú ilé rẹ̀ àdùn wọnú lọ rí àánú gbà ẹ lọ rí àánú gbà ẹ lọ rí àánú gbà ẹ lọ rí àánú gbà ẹ lọ rí àánú gbà ẹ lọ rí àánú gbà ẹ gbádùn ẹ gbádùn ẹ gbádùn ẹ gbádùn ẹ gbádùn ẹ gbádùn lórí ọmọ gbádùn lórí iṣẹ́ rẹ gbádùn lórí olóore rẹ gbádùn lórí àdáwọlé rẹ gbádùn lórí ilé ìwé yẹn gbádùn lórí kọ́mpìnì rẹ gbádùn lórí kọ́ńtà àdírẹ́sì yẹn gbà lórí lẹ́tà tó ń retí gbà lórí ẹ̀tọ́ rẹ tọ́bọ̀ àgbà o tó mà kóró o tó mà kóró o tó mà kóró o tó mà kóró o tó mà kóró adùnkù ayé rẹ lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ lọ máa gbádùn Jésù lọ máa gbádùn Jésù lọ máa gbádùn Jésù lọ máa gbádùn Jésù lọ máa gbádùn Jésù lọ máa gbádùn Jésù lọ máa gbádùn Jésù gbogbo ẹni tá ìjọ gbàdúrà láàárọ̀ yìí ẹ lọ pàdé ire ẹ lọ mú ire ẹ lọ fi ṣe rere wọ́n tẹ̀yìn lọ́wọ́ kò tó bọ́ sọnù mọ́ bẹ́ẹ̀ ni kò ní ògo forúkọ olúwa ògo forúkọ olúwa èyí tí ọ̀run ń lò fún program yìí ọ̀nà ò ní dímọ̀ yìí mo súre fún yín tinútinú màsáàlì kabaruwa ma ó pé nine nine nine nine Jesus ninety nine days ninety nine days láì jata without tasting pepper láì jepo ọ̀pamọ́ lórí àpáta on the road. mo bẹ Jésù àpáta yérayé ẹni tẹ́nikẹ́ni ò lè dín lọ́wọ́ ọmọ àfààní bẹ̀ mí ọmọ àfààní bẹ̀ mí ọmọ àfààní bẹ̀ ọmọ àfààní bẹ̀ ẹ lọ tayọ ẹ ń dìde lọ́nà kàbí lọ́nà mi ẹ ní sáláì ọ̀nà òní dìmọ̀ yín o ẹ̀yin tá a jọ ṣe prógámù ẹ ra àánú gbà àtẹ̀yò tó lè ra dátà wákàtí kààbọ̀ ẹ ní wá àánú tì gba tiwa mi kẹ́yìn tó lè dúró wákàtí kààbọ̀ ẹ ní wá àánú tì ọ̀nà òní dìmọ̀ yín ẹ tayọ ni yóò rí ẹ tayọ bẹ́ẹ̀ ni yóò rí o ní bọ́wọ́ ayé rẹ dìde ògo forúkọ olúwa ògo forúkọ olúwa òní ni wẹ́nẹ̀dì àwẹ̀ wà gba àwẹ̀ lọ́wọ́ bàtó lo ti láwòye lọ́lọ́ jẹun a pàdé láago méje á lò yẹn a pàdé láago kan òru lẹ́tọ̀ bí bàtà á lò yẹn o ń tọ́lọ̀ ń ṣe láyé rẹ kò ní dìbàjẹ́ o ah, di testimony ah. jésù olúwa wa ah. hallelujah méje ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ ẹ pè nọ́mbà zero eight zero five zero two seven five seven seven nine O oh eight oh fifty twenty seven fifty seven seventy nine O oh eight oh fifty twenty twenty seven fifty seven seventy nine ó bá jẹ́ ibi àdúrà tẹ́ ẹ bá ń pè náà bá gbé ẹ ẹ send message wọ́n máa kà á a máa ṣiṣẹ́ lórí ẹ̀ ó dẹ̀ ní ẹ̀rí tó bá jẹ́ nǹkan kan lóluwà fi sí ọlọ́kàn bóyá láti ṣe fún program tàbí fún ministry tẹ́ àbí ìmọ̀ràn kan tẹ́ ẹ bá ń pè náà bá gbé nọ́mbà yẹn náà lẹ́ lò ẹ lè send ẹ̀ sí whatsapp number a máa kà á á ṣiṣẹ́ lórí ẹ̀ wàá sì lẹ́rìí wọ́n máa reply rẹ̀ bó bá nǹkan kan ló nílò wọ́n máa reply rẹ̀ rẹ̀ ẹni tó gbé fọ́tò mi tó ń sẹ́ndì mẹ́sẹ̀gì yẹn pé kó sẹ́ndì owó sí ọ́fánẹ́jì kan má sẹ́ndì owó síbẹ̀ o kì í ṣe láti ọ̀dọ̀ mi o má sẹ́ndì owó síbẹ̀ o má sẹ́ndì owó síbẹ̀ o ọlọ́run ló mọ irú ẹ̀san tó máa san ọlọ́run ló mọ irú ẹ̀san tó máa san tó máa ti fà sí ọwọ́ ọlọ́run tó sẹ́ndì mẹ́sẹ̀gì owó síbẹ̀ o tó o ní kankan tó o fún mínísì tàbí fún programu send the message lórí number tí wọ́n pè yẹn o oh, eight oh o five zero two seven five seven seven nine àdúrà rẹ̀ gbà wò àdúrà rẹ̀ gbà wò á pàdé láago méje kó tó dìgbà yẹn wàá ti wà nú ẹ̀rí you are blessed in Jesus name God bless you all bye for now.